orúkọ mi ni Tẹ́jú Ṣọlá Arẹwájú ọ̀hún ibi ìpínlẹ̀ Ògùn láyòkúta ni mí artist ni mí àwọn ayàwòrán mo ti ń ṣiṣẹ́ fún tóbi ọdún díẹ̀ bọ̀yìn tí mo yàn láàyò jù ni láti máa lo ohun táwọn èèyàn ń pè ní nǹkan ẹ̀gbin nǹkan ìwọ̀sí láti sọ di nǹkan táyé ń gbà táyé ń túmọ̀ táyé ń ṣùgbà ẹ̀ so àwọn nǹkan tó ti wà lórí àtàn tó ti wà lórí ibi ìdálẹ̀ sí lèmi máa ń lọ kún tèmi tí mò ń fọ́ọ̀nù tí mò ń túnṣe tí wọ́n sọ wọ́n di wọ́n nǹkan kan àti méjì tó wá di tí ìgbà yẹn ń pè wọ́n báyìí mo ti ń ṣe kínní náà ọlọ́run ti bá wa ṣáájú sí i ó ti gbé wa káàkiri àgbáyé eléyìí náà tá a wá ṣe àwa fi gbé ìlú wa lárugẹ ni torí pé ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Ògùn yìí ni torí pé ìbí yìí ni àbíwá sí a rí i pé ó yẹ káwa náà nípa láti gbé àṣà wa lárugẹ nípa títà náà ń ṣe èyí tí wọ́n torí ẹ̀wà gan nípa àwọn onílù àwọn oníjó ni bọ́ àwa lè ṣe gbogbo ẹ̀ náà láì ti fi ti àwọn ayàwòrán sí káwọn ilé ìbọn pè ní art àánú àpẹẹrẹ àwájọ máa ṣàgbàtẹrù àti pàwọn èèyàn mi jọ pé ah, ẹ̀ka náà jẹ́ kí ọmọ pé àwa ń bì kẹ́kọ̀ọ́ ẹ̀ka náà nípa so àwa torí ẹ̀ àkúra wa jọ àwa mẹ́rin takúra wa jọ àwa ṣe pé drug pressure tó ń ṣe yìí o a gbọ́dọ̀ ní ààyè ń bẹ̀ láti gbé nǹkan ń ṣe lárugẹ torí bí èèyàn bá jó ní ìsìn tó wòran jó tó wòran lù ó lè má ti dúró lórí ẹ̀ dáadáa bọ̀ tó bá pẹ́ díẹ̀ tó bá rí nǹkan tó rán lórí ó máa ń pẹ́ lórí èèyàn ju ntẹ̀yàn gbọ́ nígbà míì lọ torí ẹ̀ ní iléèwé àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn ni tí wọ́n bá yà fún wọn ó dáa ju ti wọ́n sọ fún wọn lọ ìṣiṣẹ́ àwa ń nìyẹn pé káwọn èèyàn lè ní ìrántí ẹni tó wá rí báyìí lọ́dún yìí ní ìsàrán ìpà ah, ọdún tó kọjá mo lẹ́nìkan tó kó nǹkan báyìí báyìí báyìí báyìí lẹ̀ á lè rántí ju tó bá ti rí ẹni tó jó yóò wá ti rí tó bá ti ayé oní fíìmù sí ní ń ṣe tán fi lè rí ń bò míì kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ipa táwa kó nìyẹn nínú ti ayẹyẹ ọdún ìlú ṣe ń bì orúkọ mi ni ọlọ́run wájú tẹ́jú oṣó iṣẹ́ ayàwòrán káàkiri àgbáláyé lèmi ń ṣe mo rọ̀ yẹn yẹn wá ń lé ẹ Orísun TV.